afarabalẹ̀ sí agbára dìkì ọlá tó ń bẹ fún sáfù wájú àbúrò rẹ̀ àrọ̀dí aláàrin ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àríwọ̀sọ́lá sọ pé tí àwọn èèyàn bá mọ oore tó ń bẹ nínú obìnrin púpọ̀ àti sáfù iwájú ni tí wọn kò sì lè rí àǹfààní yìí àyàfi kí wọ́n ó mu jẹ wọn ìbá mu jẹ náà wọ́n mu àjè mu jẹ kí wọ́n mu kí wọ́n kọ́ pọ̀ ní àbí kí wọ́n mu àjè wọ́n wá pa èròjẹ wọ́n sọ di kí wọ́n mu jẹ yẹn pé kí wọ́n dìbò sí náà wọ́n mú jẹ mú jẹ wọ́n mú jẹ wọn ìbá mú jẹ náà àti pé kí wọ́n bá mú mọ oore tó ń bẹ nínú kí èèyàn ó tètè máa wá kírun ni wọn ìbá máa díje nípa rẹ̀ àti pé tí wọ́n bá mọ oore tó ń bẹ fún ìrun alẹ́ àti ìdájí wọn ò bá yára láti wá kí wọn kódà kí wọ́n ó máa rákòrò ẹ jẹ́ kí agbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún sáfù iwájú àbúrò rẹ̀ àròbí ọlọ́run ròyìn pé òjíṣẹ́ ọlọ́run tọ̀lọ́lá àlewọ̀tọ́lá sọ pé tí àwọn èèyàn bá mọ oore tó ń bẹ nínú ìrun pípè àti sáfù iwájú ni tí wọn kò bá sì lè tí wọn kò sì lè rí àǹfààní yìí àyàfi kí wọ́n mú jẹ wọn ìbá mú jẹ náà àti pé tí wọ́n tí wọ́n bá mọ oore tó ń bẹ nínú kí èèyàn ó tètè wá kírun ni wọn ìbá máa díje nípa rẹ̀ àti pé tí wọ́n bá mọ oore tó ń bẹ fún ìrun alẹ́ àti ìdájí wọn ò yára láti wá kí wọn kódà kí wọ́n máa rákòrò muslim àti buhari ló gba ìgbà wa náà wà. gbogbo yípadà lọ kà á lọ sí ibẹ̀ náà sí pẹ́ńsì síbí. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah Ta'ala ọba ó ṣe wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run ọba alékẹ́ ọlá kí ó má ṣe wá ní kéfèrè láíláí báàbù fọ́dlì sọ́pìlẹ̀ awwal àkórí ọ̀rọ̀ tí ó ma mú àhádìsì ànábì wá lórí rẹ̀ ní ọlá tàbí àjùlọ tó ń bẹ fún sáàfù wájú tàbáwá kírun jàmáà ní mọ́ṣáláṣí àdíìsì tí àbú rẹ̀ tí ó kọ́ ṣáájú tí ìmáàmù Nawawi rahimahullah rahmatan wasi'a tí ó kọ́kọ́ mú wá ń bẹ̀ ní àdíìsì Jábir búnú Samra tọ́lọ̀mbà ni yọ́nú sí olóso pé kharaja alayna rasulullah òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam jáde sí wa níjọ́ kan nìyẹn ẹ̀pá ànábì tó bá fẹ́ ilé rẹ̀ lẹ́bàá ṣe sọ ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí náà ló wà kódà mọ́ṣáláṣí Mẹ̀dínà ní ìsìn fún gbogbo ẹni kádàrá kó lọ hajj tó sì dé tó ṣe ziyarọ̀ Mẹ̀dínà tàbókàn lọ Mẹ̀dínà kì ṣe kó lọ hajj lọ ọmúra ọdẹ tó dé Mẹ̀dínà tàbí Mẹ̀dínà ló lọ tàbí wọ́n náà ń wò lórí YouTube tàbí lórí àwọn míì èèyàn ń wò lọ́nà kan lọ́nà míì bóyá CD whatever téèyàn bá wò yàrá ànábì yẹn gangan ti kó sínú mọ́ṣáláṣí ń sìn àtàwọn yàrá ìyàwó rẹ̀ yẹn ó ti di ara mọ́ṣáláṣí torí pé wọ́n ti fẹ́ mọ́ṣáláṣí lọ sí ọ̀nà bẹ̀ hmm, wọ́n ti fẹ́ mọ́ṣáláṣí yẹn lọ́rọ̀ kan ṣá so torí pé mọ́ṣáláṣí yẹn bí irú ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ilé yìí lé ànábì sí mọ́ṣáláṣí so ànábì gẹ́gẹ́ ní àyẹ̀ngbà tó wà láyé kì í wá jókòó sílẹ̀ ní mọ́ṣáláṣí de jàmọ́ ilé ni ó wà gbogbo jàmọ́ ti jókòó lẹ́ni tó ń retí ẹ̀ tánàbí bá ti ń bọ̀ tí wọ́n rí lọ́ọ̀kan báyìí ní gbogbo wọn ó dìde ó dẹ̀ ṣe ìkọ́ ọmọ bẹ́ẹ̀ ànábì ó dẹ̀ kírun tánàbí bá kírun tán tó bá níná fílà tó bá gbé ìrun zúrù asiri yìí mọ́gírìmìṣà yóò padà wọlé rẹ̀ lọ yóò lọ yànà fílànà yóò yànà fílànà olè rẹ̀ kó tún mọ̀ bọ̀ mọ́ṣáláṣí tó Jábìr bónú Samro ń sọ bí ni pé ànábì wá jáde bẹ́ẹ̀ sí àwọn níjọ́ kan sórí ìrun ó wá ní Allah tàṣífú káàmà tàṣífú lìmọ̀lá ìkàtú ìndà rọ̀bì ha Oni ní ṣẹ́ẹ̀ ní mọ́ tó ó ní òjíṣẹ́ láwọn Muhammad wá ń béèrè pé Allah èé ṣe tasifun bẹ́ẹ̀ ṣe máa tó sáà fún kàmá tasifu lè màláìka ẹ̀yìndà rọ̀bì ha gẹ́bí àwọn màláìka ṣe máa tó sáà lọ́dọ̀ Ọlọ́run àwa wá sọ ń pé yá Rasulullah nígbà tá ànábì sọ bẹ́ẹ̀ ànábì nílé òjíṣẹ́ ọlọ́run wà kẹ́yìn bàtà sí pòlìmọ̀lá ìka tó àyíǹda bí hàn báwo ni àwọn mọ̀lẹ́kà ṣe máa tó sáfù lọ́dọ̀ olúwa àwọn gan-an kọ́ọ̀lù ànábì sallallahu alaihi wá sọ pé sallallahu wàyàtàrọ̀súnà fi sọ́fì rọwá o muslim anábìyí tí wọ́n máa ń ṣe ní wípé yàtì múnà sùfú falẹ̀ awwal àwọn sáàfù àkọ́kọ́ yẹn sáàfù wájú yẹn o ni wọ́n kọ́kọ́ máa tò tí ó o ni won ṣe kí ni ni wọ́n máa ń tò tí ó kún wàyàtàrọ̀súnà fi sọ́fì wọ́n sì ma ń ẹni tó máa ń tò lẹ́sẹẹsẹ pẹ̀lú ìtumọ̀ pé wọ́n ń fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wọn ẹ̀rù pé ọ̀pọ̀lọpọ̀ wá ń gbà mí ìtẹ́ bá ní sáfù tàbí wọ́n ṣe ìkọ́ ọmọ pẹ̀lẹ́ pé kò yẹ káṣẹ̀ máa sọ pé sáfù sáfù mọ́ṣáláṣí gan iṣẹ́ tí kọ́ ọmọ fẹ́ ṣe náà nù táwọn yẹn bá jókòó lẹ́ni tó ń retí imam muhammed tó pèrò yẹn wá ní ọlọ́gbẹ́rúlọ́gbẹ́ kò ní ìdíkóṣẹ̀ mọ́ sọ pé sáfú sáfú sáfú wájú kò ní tó bá ti ń ṣe kọ́mọ̀ yẹn a ti mọ̀ bá lọ pè ní ẹ̀rìfẹ́ ẹlòmíì yóò tún máa dúró lẹ́yìn kò ní fẹ́ lọ sí sáfú wájú yẹn débi pé wọ́n ṣẹ̀ mọ́ sọ fẹ́ lópẹ́ mọ́ bọ́ ń bì tó táwọn ẹbí ń sọ pé àwọn màlẹ́kà sáfú wájú yẹn ni wọ́n kọ́kọ́ tò ìlà ìlà yẹn wọ́n tò tí ó kún tí wọ́n fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ làwọn màlẹ́kà ṣe ń ṣe àmọ́bí wa ń sọ fún àwọn sọ àbájọ́ pé èyí ṣe sẹ́yìn náà mọ́ ṣe bẹ́ẹ̀ ẹwọ́n wọ́n àwọn ẹ̀lẹ́ta wá bèèrè pé báwo ni àmọ́bí kọ́ wọn yẹ ni àdífì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àdífì ti ẹlẹ́ẹ̀kejì ni àdífì Abu Huraira radiyallahu anhu anna Rasulullahi sallallahu alaihi wasallam qal ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ fi an-nida'i awwal láti kàdíìsì náà sẹ́yìn o nígbà tí wọ́n sọ ọlá tó ń bẹ fún ìrun pípè ìbá ṣe ń pè ọmọ ènìyàn àwọn ọmọ ènìyàn a mùsùlùmí a mọ in tó ń bẹ nínú ìrun pípè wà sọ́fìlì awwal àti sáfù wájú nínú ládá nínú ọlá nínú àjùlọ ni tó ma lámìyàjídò lẹ́yìn náà kò wá ṣeéṣe fún wọn kí gbogbo wọn wà ní sáfù wájú kò sì ṣeé ṣe fún gbogbo wọn tí wọ́n jọ pèrún lẹ́ẹ̀kan náà ilá anyastahimu àléhí àyàfi kí wọ́n mú ajé lé lórí omi àbáyẹn kalẹ̀ kan wọ́n fẹ́ pé ajé ni pé kálẹ̀ àwọn èèyàn márùn-ún dúró sí wọ́n fẹ́ mú ẹnìkan bẹ́ẹ̀ ní tí wọ́n máa ń sábà lo ìjìyẹ fún tèmìgbẹ́ ti bá ní pé kádé wọ́n jí nǹkan ní ìsìn bóyá àwọn àwọn onígbèbí tí wọ́n ti jí nǹkan yẹn wọ́n ní kí wọ́n lọ sọ́dọ̀ alájẹ àwọn alájẹ yẹn ni wọ́n wà á ti ọwọ́ wọn bọ ajé ẹni tó bá ti wá mú ọwọ́ rẹ̀ wọ́n ní ajé wọ́n ní kí wọ́n lọ mú ajé ẹni yẹn bá ti wá mú yẹn wọ́n lò ń lo kìíní yìí so òun ni wọ́n mú nínú wọn nìyẹn wọ́n á máa lò àwọn babaláwo náà sì tún máa lò wọ́n sọ pé nìyẹn lo oko alájẹ láti lọ mọ tí ní nǹkan tí ń ṣẹlẹ̀ sóhun pé kó lọ ṣàyẹ̀wò rẹ̀ sọ àwọn ọ̀nà tí mo mọ̀ bíi méjì tí wọ́n máa ń sábà lò ó fún nìyẹn so níbi nítorí pé kéèyàn dìbò sí lóde òní á ní wọ́n dìbò kó lẹ́gbà àwọn babaláwo náà máa ń lò ní èdè wọn pé wọ́n lọ sọ́dọ̀ onífá pé wọ́n lọ́dọ̀ babaláwo pé kó yẹ̀ wọ́n lọ́wọ́ kan bòwò pòròpótí ó yẹ̀ mí lọ́kàn bòwò sọ wọ́n dìbò sí nínú èdè ètò ní tí ó tètè yí àwọn èèyàn ní pé kí wọ́n dìbò sí gbogbo wọn ò lè wà ń sááfú lẹ́ẹ̀kan náà torí pé sááfú wájú èèyàn ṣe kí ni kò gbà wọ́n gbogbo wa ò sì lè jọ pé wọ́n papọ̀ lẹ́ẹ̀kan náà àbẹ́nìkan pé tí ẹ̀kan ẹlòmíì tún bọ́ sí i àyàfi ká mú ajé ìyẹn pé ká dìbò sí i lástàhámù àlè ànábì ni wọ́n sì dìbò sí i walaw ya'lamuna ma fi tahjir lastabaku ilayhi anabiwa muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ wípé tó bá yẹ pé wọ́n mọ oore tí ń bẹ nù dídé mọ́ṣáláṣí ní yàrá-yàrá ni tàbí ká débẹ̀ ni àwọn èèyàn bá sì mọ ìgagbága láti ṣáájú ara wọn débẹ̀ sábàkú àwọn èèyàn ṣe kí ni wọ́n fi gàgbàgà wọ́n jọ máa ṣe kí ni wọ́n jọ máa compete gbogbo tí wọ́n máa ṣalápá ń tètè wọ́n máa yára láti tètè wọ́n ṣe aṣígbè mí ní kọ̀débẹ̀ mí ní kí wọ́n débẹ̀ wọ́n lọ yẹ lamúnà máa filẹ̀ àtàmọ́ wà ṣubú wáyé wọ́n mọ ọlá Eh, Bukhari àti Muslim ló gba àdìsí yẹn wá a ti ṣàlàyé àdìsí yẹn náà sẹ́yìn dáadáa pé nínú ọlá tó wà fún ìrun àárọ̀ àti alẹ́ láti wá máa kiri pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá kí ìrun ṣáì ní jàmọ́ tó wá lọ sùn tó bá jí láàárọ̀ ó dàbí ẹni tó fi ìlàjì òru dìde kírun tó bá tún wá di àárọ̀ ọjọ́ kejì tó wá kí ṣúbì ní jẹ̀mọ́ ó dà gẹ́gẹ́ bẹ tó tún fi ìlàjì òru kí ni tó fi kírun ní àdín tó wá kó méjèèjì pọ̀ pé ẹ tó bá kí ìrun eh, ìṣá ẹ̀ ní jẹ̀mọ́ tó tún wá kí ni tó fi dìde kírun káléèyàn mọ̀rú ọlá ìṣẹ́ péyìn ò ní fẹ́ pa ìrun ṣáì àti ìrun ṣúgbì jẹ àyàfi pé kéyìn òkì ní kíni kéyìn òkì ní jama nínú àdífi Abu Hurairah ọlọ́mbà ni yọ́nú sí tó tún wà nínú abẹ́ àkórí ọ̀rọ̀ ọlá ń bẹ fún ma wájú àwọn àdífi bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n máa stọ́pù lórí ilé insha Allah ó ní ànábìsọ́lọ́ wàṣàrù ààhìrùhà wàhìrù sùfú fi nìsá ààhìrùhà wàṣàrù ha àwàlùhà rọwá o muslim muslim ló gba àdís yẹwa ó ní òjíṣẹ́ ọlọ́run ọba àlekẹ́ ọlá sọ wípé àwọn ròyìn wípé ròyìn wípé tẹ́ni túnkẹ́ pànàbí kìí ṣe pápú rẹ̀ ròyìn ó ń sọ ń tànàbí sọ ni ó ń sọ nǹkan tànàbí sọ hall sọ ègbé ń ròyìn so ànábì sọ wípé khairu sufufi èyí tó lóore jù nínú gbogbo sáàfù ní mọ́ṣíláṣí ní ìrùnrún tàbákìrùn jẹ̀mọ́ àrìjàl fún àwọn ọkùnrin sáàfù tàwọn ọkùnrin tó lóore jù ń bẹ̀ ní àwòwálùhà ó ní tiwájú tó tẹ́yìn bá wá mọ́ṣíláṣí tó bá fẹ́ tò sí sáàfù èyí tó lóore jù níwájú ó lọ́pọ̀lọpọ̀ máa bí ilé àwọn ọmọ èké sẹ́yìn pé ẹ̀yìn mọ̀lẹ́kà ò sí ìmọ̀ ọkọ̀ ẹ̀ṣẹ̀ fún yín kò tí ìmọ̀ kan ládá fún yín lẹ́lọ dúró sẹ́yìn ẹ̀dùn ara ẹlòmí ọmọ èkì yóò dì mọ́ṣọ́láṣí ọmọ yìí ó tún ṣáàtì ẹ̀mọ́ dísáfúwájú owó sálọ dúró sẹ́yìn so èyí tó lóore jù fún àwọn ọkùnrin o tàbí sáàfù ọkùnrin tó lóore jù ó ní kí ọmọ wà ń sáfúwájú tí sáfúwájú bá kún tán èyí tó tẹ̀lé èyí tó tún tẹ̀lé títí tí ó fi mọ̀ lọ sẹ́yìn bẹ́yìn wàṣánù ha èyí tó sì burú jù bẹ́ẹ̀ ni á kírù ha èyí tó kàn èyí tó wà lẹ́yìn ó lẹ́lòmíì sì máa lé kí mọ́ṣáláṣí tó bá dé mọ́sùkì ẹ̀yìn ẹ̀yìn ni ó lọ ẹni tó lọ wá jímọ̀ mọ́ tó rí yẹn náà jímọ̀ tó máa ń ṣèyàn láàánú ẹlòmíì ó sì dé jímọ̀ látàgò mọ́kàn láàárọ̀ ẹ̀yìn níbi sábú kàn sí lẹ́yìn yẹn yóò àlọ́fẹ̀yìn sí bẹ̀rẹ̀ yóò jókòó sí yóò wá pàdánù ọlá àbí àwọn orí tó wà fún sáfù wájú olóbìyẹ ló kọ́kọ́ dé òun ló kọ́ dé mọ́ṣáláṣí yóò lọ jókòó sẹ́yìn kò ní jókòó sí sáfù kejì tó pọ̀ dáadáa àwọn tí wọ́n wá ń dé lẹ́yìn rẹ̀ yóò lọ máa jókòó síwájú àwọn àṣà kan tó wà tí ò nínú ẹ̀sìn wa òun ni ká máa fi sáfù lẹ̀ báwọn kan lónìí sáfù wájú ayé bàbá àdínì ayé ẹni bàṣọ̀run àdínì ayé rẹ̀ ni ṣàràkí àdínì ààyè rẹ̀ ní ṣàrùmí àdínì ààyè rẹ̀ ní alátúnṣe àdínì ààyè rẹ̀ ní ìgbìríkà àti ọ̀sì ẹ̀kọ́ yìí pọ̀ dáadáa pé wọ́n jẹ́ ibi táwọn àfáà ti láìkì owó gidi àwọn àfáà tó mú owó gbà oyè táwọn ni wọ́n ti láti lè kógún bàrúwà àdínì wọ́n jẹ́ bàrúwà ìtẹ́ bá dé àwọn Ògùn ọ̀tún ọ̀tún òsì gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin náà ìyálóde àdínní àwa àmìra wa wọ́n ti wá ní àwọn àyè yẹn fún wọn kò bá wọn ẹni bá kọ́dé ní jókòó síwájú sáàpù wájú ìbàrúwà àdínì àbí sàràkí àdínì àbọ̀tún àdínì àbúsí àdínì àbíbaṣọ̀run àdínì àbíbalógun àdínì bá bẹ́ẹ̀ jókòó síwájú kó kó tètè dé ìmáàmù ló ní ààyè níwájú yìí òun ní sì máa kàn yìí bí gẹ́bí súnà anábìwà Muhammad àwọn kẹ́nìkan wá ní ayé kìíní ni irú àwọn mọ́ṣáláṣí ní wọ́n tẹ àwọn ìmáàmù ló ń jókòó sí bí o káwọn náà ti dìde káwọn náà ti dìde tó kọ́lọ̀ ń kó fún alágbọ̀yẹ tí ó ṣe pàtàkì ẹlòmíì wọn ò lè sáfù ẹ kí ló ń ṣe wọn lè léèyàn ó yẹ kí àwọn náà ti dìde ni tẹ̀yìn yẹn òun ló burú jù sódó náà gba wa tá a máa lọ jókòó sẹ́yìn á kà àwọn àdìsí wọn wá tó wọ̀ wájú mo mọ̀ pé wọ́n á mú wá ánàbí ni àwọn kan ó dè mọ́ṣáláṣí wọn lọ máa tò sẹ́yìn wọ́n máa wá lọ ẹ̀yìn títí títí tọ́lọ́n ara rẹ̀ ó fi sọ wọ́n dèrò ẹ̀yìn so wá ànábì wá ní ètò burú jù rẹ̀ ní ti ìkẹyìn wà á fẹ́ yúrù sùn fún fi nìsa èyí tó lóore jù ní ákírù ha ẹ̀yìn làwọn tí máa bẹ̀rẹ̀ sáfù jù wọ́n wá àwọn ìbẹ̀rẹ̀ láti wá jùlọ ẹ̀yìn obìnrin tó bá kọ́ dé yóò lọ ẹ̀yìn pátápátá ni wàṣàbù ha àwòwálù ha èyí tó burú jù lẹ̀ ni èyí tó wà wájú tó súnmọ́ àwọn ọkùnrin àwọn àbá padà ṣàlàyé pé n tó fa pé nígbà ayé ànábì sallallahu alaihi wa alihi kò sí gàgá kankan láàrin ààyè àwọn obìnrin àti ọkùnrin wọ́n máa ń wòra wọn báyìí ìta àmà ọmọ ògiri di lóde òní tàbí káwọn obìnrin wà lókè káwọn ọkùnrin wà ń balẹ̀ tàbí káwọn pákó ṣe é lórí mọ́ṣáláṣí wà kò sí nígbà ayé ànábì sallallahu alaihi wa sallam wọ́n á ní nígbà ayé ànábì yẹn àwọn tí ò ní lódodo nígbà náà aṣọ wọn kò dàbí òde òní táṣọ ti pọ̀ yìí gbogbo àwọn aṣọ táwọn rán táà ń kóṣẹ́ sí àwọn bí ọba àwọn olówó àwọn ọlọ́rọ̀ ló lè wọ aṣúrẹ́ aṣọ tí mo wọ̀ láàárẹ̀ tí mo fi káṣù báyìí ẹni tí ó wọ irú aṣọ yìí láwọn àgbà yẹn ó múra yóò jẹ́ olówó ńlá tí wọ́n sọnà sí báyìí tí wọ́n kò ṣẹ́ sí kò wọ́pọ̀ bí akáwọn èèyàn kàn dáṣọ búra ìgbìyànjú máa aṣọ wọ́pọ̀ báyìí so ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sọ̀hábà ń gbà yẹn aṣọ ni wọ́n máa dàbòrò aṣọ ẹyọ kan so tẹ́lòmí bá wà ní forí balẹ̀ abẹ́ rẹ̀ ẹkùn ẹ̀ lẹ́yìn báyìí wọ́n máa wò ẹni tó bá wà lẹ́yìn ẹ̀ ló ṣe forí balẹ̀ olóbàdé ànábì sallallahu alaihi wasallam fi sọ fún àwọn obìnrin wípé kí wọ́n máa pẹ́ díẹ̀ láti káwọn ọkùnrin ó ti jókòó ṣáájú káwọn ti gbórí sókè kí ìgbórí sókè wọn tó mọ̀ lọ máa wo abẹ́ àwọn ọkùnrin níwájú wọn mo rò pé wà bẹ́ẹ̀ tó nígbà yẹn wọ́n ní àwọn obìnrin wọn ẹlọ máa tò sẹ́yìn wọn ò ní lè fi sún mọ́ ibi tí àwọn ọkùnrin tí wọ́n ṣe kí ni tí wọ́n tò sí afẹ́kẹ̀ẹ́nú àwọn àfáà wọ́n ń ṣàlàyé lónìí wípé tí mọ́ṣáláṣí bá ti wá ní irú gàgà bí ètò wà mọ́ṣáláṣí ti wà yàtọ̀ pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí pẹ́pẹ́ àyíra àwọn obìnrin kò wá ní sí láìsí nígbẹ̀ngbà náà tí àwọn obìnrin tí wọ́n bá kọ́kọ́ dé bá ń tò síwájú táwọn tó ń dé lẹ́yìn wọn wá ń tò sẹ́yìn torí pé ìdí táǹpẹ̀ ní ìlà tí ànábì fi sọ pé tẹ̀yìn yẹn ló lóore jù fún wọn yẹn ìdí yẹn ò sí níbẹ̀ mọ́ wallahu ta'ala a'lamu ọlọ́ọ̀bá nìkan ló nímọ̀ jùlọ so àlàyé ṣókí táwọn àfáà ṣe lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n alákùnlé hàár èyí tó ṣe pàtàkì jù ní káwọn ọkùnrin lọ mọ̀ pé sáàbù wájú orí ẹ̀ pé ká mójútó obìnrin náà tó bá dẹ̀ gbọ́ pé kódà kí gàgá wà ní ọ̀rọ̀ ànábì òun ló ń fẹ́ máa lò kò sáàbùrú mẹ́ kò náà lọ máa dúró sí ẹ̀yìn bẹ́yìn bẹ́yìn wallahu ta'ala alam kọ́lọ́ fún alágbọ̀yọ̀ rẹ̀ Allahumma إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته